ومن يطع الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة àti àwọn sọ̀kábà rẹ̀ àwọn oníbàbà fún ìbánisọ̀rọ̀ fún abẹ́rẹ́ nínú ìjẹ́jọ́ nípa àwọn akẹ́kọ̀ọ́ tó bá rẹ̀ èyí tí amẹ́nubá rẹ̀ kan nínú wọn tí a ń pè ní akẹ́kọ̀ọ́ tó ṣe à àwọn ìjọ ṣíà bí wọ́n ṣe sọnù ní ojú ọ̀nà sọ́nà náà. àní ìgbò tẹ̀lé pé àsìkò ẹlọ ìtòkòtò ìfọ́gbàmù mọ́tàkà ìlú tí a bá ṣe tó bá fi lè ten o'clock lọ́yìn ìrọ́ọ̀mù mọ́tàkà ìlú yóò máa bẹ̀rẹ̀ tó àti fẹ́ máa pa ẹ mọ́tàkà lára nítorí ìdílé akọ̀ọ̀sọ máa fi àsìkò yìí máa fi ọ̀wà ẹ̀ka máa máa fún káwọn máa fẹ́ bímọ ẹgbẹ́ aago mẹ́jọ òun ni ah, ah, a máa ń sọ fúnra wa ìgbà tó yà tó fi tẹ̀sí ẹ̀ ẹgbẹ́ tí a fi lè ní àsìkò ọlọ́run sánà ọ̀tẹ́lẹ̀ wọn fún wa ní ọ̀kan àtàlára láti wà ẹgbẹ́ ìtọ́ tó ṣe pàtàkì nínú táwa ṣe láyé òun náà ni láti wá sí ọlọ́run sánà ọ̀tẹ́lẹ̀ àti ọlọ́run bá sì láyé gbọ́ ẹ̀sìn yàrá ayé ẹ̀rọ àṣọ tí a fi sílẹ̀ náà tí a fi gbọ́ yé ní gbogbo àyè tí ó bá rí báyìí àṣọ yẹn ẹ má jẹ́ kí a pa àwọn rẹ̀ pẹ̀lú ara wa ẹ pé wọ́n ní àwọn àjùbá àkàtà òmìnira àwùjọ àwọn tá a fẹ́ ṣe ó pọ̀ ju àsìkò tí a nílò pẹ̀lú ìdílé ìta àlà bóyá kò lè mára wa ní ara a nílò kọjá ten o'clock yẹn lẹ́yìn ọ̀gbìn next week ká lè fi mára ọmọ tó wá ní revolution pé kódà kó jẹ́ fifteen minutes ló kù ilé tó kù bẹ̀rẹ̀ fifteen minutes náà láti ṣe alcohol asthma bẹ̀rẹ̀ àmà ọ̀sẹ̀ ilé tó lọ ó bẹ̀rẹ̀ alcohol nípa ilé tó ní ara òbí àrínà àwọn tó jẹ́ pé wọ́n wà ní kàlẹ̀ náà nígbà kàtí lọ́lọ́dọ̀ àwọn ọmọ àlàdé pẹ̀lú student ti náà ní àwọn ẹ̀dọ́ ọlọ́kùnrin ọkùnrin alígbàlá yìí bí ẹ̀ ṣáà ti ní ẹgbẹ́ kan ní àtúmọ̀ parí náà fáǹfààní àwọn tí wọn síbí ní ìbùsọ nílò àkókò púpọ̀ náà lẹ́yìn a ṣàlàyé nípa àwọn tẹ́rọ̀ kan sáńpẹ̀ ní àṣeyà bí àwọn mímọ̀ tó ń pè wọ́n ní rọ́ọ̀pì àríwá àwọn mímọ̀ tó ń pè wọ́n ní الطلعية انتم فيكم يا الشيعة بيد إمام الشعر الثاني الشعر الثاني رحمه الله تعالى أني وانت واني الشيعة تركم الذين شايعوا عليا تقول لها فرما علي رضي الله تعالى عنه يتفق نبي محمد صلى الله عليه وسلم وان على الخصوص لو جوانا لكن ما شفرما ويا تسمي طبعا مسلمي وكبار وقالوا بإمامته نصا ووصية ونعلي والإمام هو مسلمين لين النبي صلى الله عليه وسلم نصا ووصية في نص النبي صلى الله عليه وسلم نص القرآن هو الأولى في آية القرآن الكريم ويستابليش ويكوي عليه خليفة النبي صلى الله عليه وسلم لو جاءت منه ṣáádà ìgbàgbé yìí ò sì pé lọ́dọ̀ ṣẹ̀yà tí ò bá nígbàgbọ́ yìí àlejò wàlejò máa àwọn tí yìí ọ̀sùn lè dà. pé ali yìí òun náà ni ẹni táwọn lè sọ àsọ́ọ́lẹ̀ ní òde imam fáwọn mùsùlùmí eléyìí ìgbàgbọ́ wọn. oníbàkan náà wọ́n gbà wípé làtàkùn ju ìnáwó tó àwòlá yìí pé nítawọn pè ní ìdẹ́mọ̀ mùsùlùmí nípa nígbà mùsùlùmí kò lè jáde kúrò nínú àwọn ọmọ àlè pálí bá kọ́kọ́ jẹ́ àlééfà àkọ́kọ́ àwọn tó tún máa jẹ́ àlééfà tó tún máa jẹ lẹ́yìn rẹ̀ tó tún máa jẹ́ nínú àwọn ọmọdé mi wọ́n ní wọ́n yàn kọ́rọ̀ jẹ́ tó bá jẹ́ pé ó bá jáde kúrò nínú àwọn ọmọ àlè tó pé pàbílóòlù mìíràn mìíràn rẹ̀ ajẹ́ kí wọ́n ṣe àbòsí àlè àkànmí àwọn tẹ̀síyẹ̀ tán mìíràn yìí tàbí kó jẹ́ pé áyù náà lo ìtànkọ́ ẹni tàkíyà tàkíyà wà lára àwọn kan tí a ń ṣàlàyé ní ṣókí báṣubáṣumalé nínú ìpele àkídà ṣíà bẹ́ẹ̀ ló ní ìtura rí wọn ó lè má ga wọn nígbà tí a bá jọ discuss òní nà pé òun ni ní pé wọ́n ní ìtàkọ́ táwọn ẹni tàkíyà àtàkíyà ni pé tó jẹ́ pé ọ̀pọ̀ ni tó gbà ọ̀pọ̀ ni tó gbàgbọ́ ọ̀pọ̀ ni tó sọ ọ̀gẹ́gẹ́ àwọn afáàmù pé àtẹ̀kéyàtú dínú àlè àhàwà gbogbo àwọn onífẹ̀ẹ́ inú wọn máa lọ tẹ̀kéyà ọ̀gẹ́gẹ́ ọ̀tọ̀ ní tí wọ́n sọ ọ̀tọ̀ sí ní tọ́jà lọ eléyìí tó tún táǹkì náà dúró lọ àlùkẹ́gbọ̀n ní máa ìkan nínú àwọn brothers ní Ṣakí àgbàlagbàlẹ́ ni ẹ máa jẹ́ ọ̀pọ̀ ẹni ẹni oṣù tẹ̀blíìgì lẹ́tọ̀ yẹn bíi last week ẹni ẹni àwọn oṣù tẹ̀blíìgì fún twenty years. wọn tó wá jáde tó wọn. nínú àwọn kan wọn sọ níbẹ̀ kò ní pé wọ́n wá sí àwọn tí wọ́n lọ jáde wọ́n wá wá sí markaz wọ́n ń gba ẹni ẹlòmíràn ló ń gba nínú àwọn ọ̀gá tẹ̀lé ìlú wa nínú àwọn ẹ̀dá ìlẹ́yìn ẹnu wa nígbà tí wọ́n ń gba ẹni wọn sọ yìí pé àwọn dé àwùjọ kan àwọn ní ẹ̀yin iṣẹ́ ọlọ́run ọba òun la gbé dání kódà kẹrin mà nígbà tí à ń bọ̀ wá sínú ìlú yìí ẹnìkan nínú wa ó mà pé ọwọ́ ọwọ́ rẹ̀ ṣètò wá ń ta ṣé láti kọjá ṣé láti ṣé láti mọ ọwọ́ rẹ̀ ọwọ́ ìbájá wọlé àmì ìrù àwọn ó sì mọ ọwọ́ yẹn ó sì pé bísímìlà ọwọ́ sì tọ́ ọbẹ̀ padà. wọ́n ló fi dọ́wọ́ alọ́ àgbà ẹni wá nígbà tí àlọ́ wa fẹ́ ilé ìṣẹ̀lẹ̀ ilé ìbò lẹ́dọ̀ ah, bá ẹgbẹ́ bá fún ẹbí òṣìṣẹ́ alákòóni àmì ìkẹyìn náà ń gbé kalẹ̀ tí ó sì bẹ́ẹ̀ ẹlẹ́fẹ́ àtẹ̀kéyà tó dínú alẹ́ àwa gbogbo àwọn onífẹ̀ẹ́ náà máa lọ tẹ̀kéyà ọ̀pọ̀ ní tí wọ́n sọ ọ̀pọ̀ ní kò ṣẹlẹ̀ sọ̀hẹ́ tẹ́ bá wà wọn ní ṣèǹtì yà ní sìnì náà láwọn ẹlẹ́lẹ́gbẹ́dẹ́ ìwà lọ́ọ̀hìn kò sẹ́ni tí tí kì í lọ tẹ̀sí àjùmọ̀ nínú tí ń ṣẹlẹ̀ láàrin wọn ọ̀tọ̀ ni ṣùgbọ́n tí wọ́n máa sọ nípa ọ̀tọ̀ ní tí wọ́n máa nípa ẹgbẹ́ yẹn tán ní tí wọ́n máa sọ fún mi ọ̀gá dì máa rí àwa ṣùgbọ́n tẹ̀sí ya ibi tó ti pọ̀ jù ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ àkúbọ̀n ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ àkúbọ̀n àwọn a ṣàlàyé fún abákan náà pé àwọn ẹni bàbá àwọn àgbà ó dá wọn lẹ olùdásílẹ̀ wọn òun náà ní ibùdó sọdá abdullahi ibùdó sábà gbogbo àlàáfíà ti lé abdullahi ibùdó sábà yìí kánà yahudi yẹn yahudi ó wá gba islam pẹ̀lú àníyàn àti gba islam pẹ̀lú àníyàn àti gba islam pẹ̀lú àníyàn àti gba owó eléyìí náà ṣàrìsáyìn fún asọ́yìn àgbàdáyìí wọ́n make reference pé ẹni tó bẹ̀rẹ̀ àwọn ṣíra tó bẹ̀rẹ̀ àkúndà àwọn yìí oní àbúlá ìnà sábà àbúlá ìnà sábà yìí látara akitiyan látara ṣọwọ́ ẹ̀ ìnà sàwùsùmẹ́n ìnà fan ọ̀bẹ wà áyù nínú tó tún fi síta láti fi dá àwùjọ sílámù wò oní ẹni pé kán gbà wípé alẹ́ ọ̀bẹ ọlọ́ọ̀ta là ń lo ìmáàmù àwọn mùsùlùmí lẹ́yìn àgbà Muhammad sallallahu alaihi wasallam pé àwọn àlééfà mẹ́tẹ̀ẹ̀ta àbúbákẹ́rẹ́ wọ́n máa ọ̀sán wọn ṣàbùkù rẹ̀. ìlẹ́rìpadà ìṣèkùn tí ṣàrìfọ́nì sọ pé fa ìdíkọ̀rọ̀ jẹ̀mìn àwòláàbí kí ló sọ ó ní fàbíbó ìwé. wọ́n gbà pé kí àwọn sábàjá lè fà kó tó kan á lè àbùkù wọn ṣe pẹ̀lú àlẹ́ àtàwọn mẹ́rin oni aw tẹkiya aw bi tẹkiya si nìyí tàbí kó jẹ́ pàdé náà lu tẹkiya kò tẹ́ àyù náà lọ́rùn ṣùgbọ́n kò fara mọ́. Gẹ́gẹ́ àdéhùn kùnú wọn ń gbẹ̀rọ pé ọmọ àlè ọbẹ̀ làwọn ìbò Muhammad ibn Halafiya ọbẹ̀ àlè ọbẹ̀ làwọn ìbò pé ta ló lórí jù àlè ní Abubakar Sidi. Ilé Abubakar Sidi ti ń kọ́ ọ̀nà ìmọ̀lẹ́sọ̀tọ̀ àlè lọ́dọ̀ ló ṣe léyìí. Ó wá ní Fàkọ̀ṣìtò àyìnyàkú la Osman. Wọ́n àgbẹ̀sìn bá dìrì kó má lọ sí Usman náà ni tẹlifíṣọ yẹn ó ti wà látàrí ànábì sọlá àlọ sọlá bẹ́ẹ̀ olùmọ̀ àwọn òfin kó má lọ mú Usman fàkóòtù àyè máa sọ pé ìwọ ló kù lẹ́yìn Abubakar àti ọmọ àlèwà ní ilẹ̀ náà àná ọjọ́ ló máa hánà ilẹ̀ àwọn ọjọ́ lọ́sìn náà ìkànnà àwọn mùsùlùmí lè ní sọrí Abubakar Umar Usman àwọn mẹ́tẹ̀ẹ̀ta mi kí ni wọ́n wọn á ní gbogbo gbólóhùn yìí tẹ́ bá sọ fún ṣíà tó sọ pé ìnànà kọ́láwó tẹ̀sí ìyá ta ó sọ tẹ̀sí ìyá ni kò gbá lérò bóyá sọ pé olówó àádọ́ọ̀lù yẹn wọn àwọn ohun tó ń ni pé olówó nínú àwọn ọmọ ẹ̀ná ló gbà lérò kébí náà máa tẹ̀ náà wàlúùyá àbúlélá eléyìí ìní àkédà tí mo sọ̀dá ẹni. albazari ó ní wà kánà ibn Sauda wọ́n ní ibn Sauda yìí abdullahi ibn Ubay yìí tó gbé àkúndà tí ṣé à ń polongo ìdání onípele asúlù ìyàwó bí yẹn onípele gan ìyàwó bí من آل الحيرة فأدعى الإسلام وأراد أن يكون له عند آل الكوفة سوق وريادة ẹni yìí nínú àwọn Yahudi nípìnlẹ̀ ó wá fi Islam hàn nítorí pé ní kúfà ní Iraq ó fẹ́ kí àwọn èèyàn ó fẹ́ ní àwọn olùtẹ̀lé bákan náà ó sì fẹ́ dolórí ó fẹ́ dọ̀dá فذكر لهم أنه وجد في التوراة أن لكل نبي وصيا وأن عليا وصي محمد ثم بين التوراة wípé gbogbo ànábì ọlọ́run ìní máa ń sọ àsọ́ọ̀lẹ̀ tó jẹun pípa lẹ́yìn àsọ́ọ̀lẹ̀ táwọn ẹni sọ àwọn mùsùlùmí yí padà ní abubakar ní oyè padà àti omar abdulrahman tó tí wọn bẹ jọ lórí àsọlẹ tánàbí sọ pé tó dà lé palẹ yìí wọn àlè ìpínlẹ̀ tíṣà ní ìpínlẹ̀ tíṣà ní ẹ ìbákan náà ṣàlàyé ní ṣókí àwọn ọ̀nà wo ní ṣíà àti àwọn yahudi ni wọn ti bára wọn. ewé ẹgbẹ́ kálukú náà ọlọ́wọ́ ni òjò òhùn lè àbá yẹn wà á sàtọ̀ nípa ẹ pa àwọn èèyàn pẹ̀lú kó bàbá wọn ṣé àní ta ni bàbá wọn nípìnlẹ̀ àwọn Yahudi Yahudi yìí ni tó bẹ̀rẹ̀ ẹ̀sìn ṣe à sòtòrí ẹ̀ ló jẹ́ pé àwọn ọ̀nà wà wọ́n gbàjọ ara wọn nínú àwọn ọ̀nà yẹn àti ṣe àlàyé fún wa wípé àwọn Yahudi gbà pé làtọ́sùlò ìmáàmà. أو لا تصلح الإمامة إلا في أولاد داود pé àwọn tó bá dáná bí ọgbọ́n tó bá dé lórí àwọn èèyàn nínú àwọn ọmọ ànábì bàtà yóò bẹ̀rẹ̀ tó fẹ́. àwọn mú dá àwọn òkú kí làwọn ṣe àmú àwọn ṣe àní tó gbogbo ẹni tó bá dé mọ́ mùsùlùmí bẹ́ẹ̀ àmì sọ̀rọ̀ àrẹ̀ tó bá sábẹ́ tó bẹ́ àjẹ́ pé àwọn ìyàwó níta kan náà lọ́wọ́ àmọ́ sọ́mọ́ sọ́mọ́ àrẹ̀ tó lá lẹ́yìn sẹ́mi àwòlá ìdàwọ̀ òkú àbí àwọn tí àtakò Abubakar Siddiq radiyallahu ta'ala anhu Umar Uthman li'annahum laysu min awladi Ali ilé wọn àti nínú àwọn ọmọ Ali ilé wọn ti jọra wọn. náà bákan náà lọ́dọ̀ lọ́dọ̀ àwọn ìyàwó bí wọ́n jà sí jìbìrì làní ìfọ̀lá ìfọ̀lá ọ̀sẹ̀ ìfọ̀lá lórí lọ́dọ̀ wọn wọ́n sọ pé jìbìrì ẹni má jẹ́ àdàbí islam abdulayi bin salam nígbà tó wá bá nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ní màá béèrè nǹkan mẹ́ta lọ́wọ́ ànábì kò sẹ́ni tó lè mọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àfàànábì ọlọ́run ànábì ní kó béèrè nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ó ní nǹkan àkọ́kọ́ tó ń fẹ́ béèrè òní pé màá awọ àlè ṣe yàṣọ̀rọ̀ náà kí ni nǹkan àkọ́kọ́ tó yẹ kó gbogbo àwọn èèyàn kí ni ìṣẹ̀lẹ̀ tó yẹ kó gbogbo ara yóò fi kó jọ sáàyè kan ó ní kò sẹ́ni tó lè máa tan yàn àfààní yọ lọ wípé nínú àwọn àfa nínú Yahudi òun ni abúlé ibùdó Abu Yusuf ó bèrè bèrè lọ́wọ́ àná ó ní alẹ́ kejì ni pé kí ló máa ń fà á tọ́mọ máa ń jọ ẹ̀yà tàbí tó máa ń jọ bàbá kò tó lè máa àfààní yọ lọ́wọ́ oníbàkan náà ó tó lè ní tó kọ́kọ́ gan ó ní kí ni oúnjẹ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dé fún àwọn àjẹ́ náà nǹkan kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ gan ni ó bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ káyé ẹ táwọn ti sọ àlejò àtàní àti ìrọ̀bì jìbìrìlì tẹ̀tẹ̀ kó lọ́dọ̀ sí sí báwo ni ó lè fi sí tó wọlé bí wọ́n ń wọlé ń lọ ni ó wá sọ àwọn sí ìsìnmọ́ Bukhari ni o bí ó sì wá ń sọ yẹn pé Jibril lè sọ fún mi ó ní ah ó ní zaka àdúgbò ìyàwó àwọn ìyàwó ní kì í ṣe gbọ́ Jibril bẹ́ẹ̀ náà làwọn ṣíà wọn láìsí Jibril tóbi àwọn bùláàtù wọn bẹ́ẹ̀ mọ̀ àwọn tí wọ́n ṣe àwọn bùláàtù wọn dáàtì ẹ̀ pé á nì lọ́lọ́run àwọn bùláàtù wọn arínú wọn tó ń ṣe ìdí pé rìsáàlà gan a lè ṣe nìfẹ́ jẹ̀bú olùsọ̀rọ̀ fẹ́ẹ̀kì Muhammad ẹ̀ẹ́dẹ́gbẹ́ ilé àrẹ̀mọ̀ wa táwọn ọ̀sọ̀ báyìí ẹgbẹ́ wọn jọra wọn bẹ́ẹ̀. bákan náà nínú ọ̀nà tí wọ́n dàjọ ara wọn òun náà ni pé àwọn Yahudi wọ́n sọ pé wọ́n kì í fáwọn ìyàwó wọn ní sọ́dà kọ so ní sọ́dà sí ìnàmọ̀ yìí mọ̀ sí ọ̀rọ̀ náà sábà ti fẹ́ lò wọ́n wọ́n á lò wọ́n náà bẹ́ẹ̀ náà ni ṣẹ́à àwọn ṣáà náà gbà pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn kàn máa lo obìnrin ìgbà tí wọ́n táwọn fi yàtọ̀ ni pé àwọn máa ń fún wa bígbà tẹ́yìn gbà ó bígbà tẹ́yìn gbà wọ́n ní tẹ́yìn gbà wọ́n ló sì fẹ́ tó bá rí dúdú lọ́sẹ̀ yìí kò fẹ́ tó bá ti jọ àdéhì tó bá tún dọ̀bẹ̀ tó ń bọ̀ tó bá rí pupa tó bá fún ìkùkù náà ní sí máa bá ọbẹ̀ lọ ó wọlé lọ́dọ̀ àná eléyìí nínú àwọn tí wọ́n fi jọ rán àṣàlàyé náà àwọn nǹkan kọ̀ọ̀kan nínú sàmàkà ọ̀tìyẹ nínú àwọn nǹkan tó ṣàfihàn wọn gẹ́gẹ́ bí òkòòrùn ẹ̀dá eléyìí gbogbo ẹni tó bá mọ̀ nípa àfọwálù ṣíà ní nàìjíríà àti káàkiri àgbáyé ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí lábẹ́ ibi tá a dé yìí ló ti sara wọn nínú sàmàkọ́ọ̀tù wọn òun náà ni pé ìkọ́ ọmọ máa tà òfin tó ti kú fáìmọ̀ iye ọdún tó ti kú fún àìmọye ọdún wọ́n máa wọ́n máa banújẹ́ wọ́n máa bara jẹ́ wọ́n máa gbára dálẹ̀ lórí ẹ̀ lórí bá di àsìkò tó yẹ kí wọ́n bá fẹ́ ṣe ọkọ̀ òsẹ́yìn lọ́jọ́ aṣọra táàpá bá ń ṣe wáàsí tó bá dé ibi tán ti pa òsẹ́yìn báyìí yóò dùn máa ìsìn ó lè lọ sókè tó jàn rẹ̀ mọ́lẹ̀ kálukú náà máa jàn wọ́n mọ́lẹ̀ ẹlòmíì lè mú àdá kó máa fi gé ra ẹlẹ́mú lè mú ọ̀bẹ nínú ọ̀pọ̀ rẹ̀. gẹ́gẹ́ àpẹjọ ìtàn tí mo wá níjọ jùmọ̀ mẹ́rin kọ́tùbà mo ní nísìnyí nígbà bẹ́ẹ̀ nìkan bá kú nineteen seventy two bá a ti wá jókòó ẹni ẹ̀kẹ́ gbére ẹ̀ sọ́lẹ̀ ní ó kàn lẹ́lẹ̀ pọ̀ ló bá ń sunkún ní bá ń jẹrà mọ́lẹ̀ nígbà ah, kí ló dé àfọwọ́ ni ọ́ mo rántí dájú ní nineteen seventy two wọn kú bóòlù àwọn èèyàn ṣe wọ́n ní àbúrò ìrìn sí wọn ni wàláì ṣe fi wọ́n bá ń ṣe hùsẹ́yìn ní ọ̀sẹ̀ pa ní kàrbàlà tí wọ́n bá rí tó ti jẹ́ ọ̀sẹ̀ pa ọmọ ìgbọ̀n náà ẹlòmíì kú níbẹ̀. gbogbo àwọn tó bá sì kú ní sàǹtì ìṣọ̀ àdá ni wọ́n màtáyà sí wọn. Tẹ́lẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ táwọn ìṣọ̀lá àtúnáńdẹ̀ sọ fún wọn náà àti ìtàbẹ́ ìlú mọ̀sọ́ọ̀. Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní. ليس منا anábì kò kí ń ṣe mùsùlùmí ara wa mọ̀nlátọ́ máa kò dùn ẹni tó bá ń gbára ẹ̀ lójú wà ṣàkọlù ju yóò tó ń fa sọyámá rẹ̀ lọ́rùn wà dá àbí ìdáwọ̀ ìjà yìí tó lè ké fún o ní ṣe aláìmọ̀ká ní ṣe àìmọ̀ká gbogbo eléyìí làwọn ṣe àwòṣe eléyìí ó ṣàfihàn wọn gẹ́gẹ́ bí apọ̀dà ẹ̀dá yàtọ̀ mìíràn lẹ́yìn ọmọ ẹgbẹ́ nǹkan yẹn kò lè jẹ́sìn ọlọ́run subhanahu wa ta'ala. nínú rẹ̀ lẹ́ni tá a sọ náà ni pé wọ́n máa ń yàn orúkọ kọ̀ọ̀kan lódì Abubakar mo fẹ́ jọ mo fẹ́ jọ Umar mo fẹ́ jọ Usman. ìgbọ́n dà pé àwọn tí wọ́n ń jáwọ́ orúkọ yìí nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ ọlọ́run subhanahu wa ta'ala jùlọ láyé wọ́n dà pé àwọn sọ eléyìí so mo fẹ́ pé ìyẹn sọ́márì ti ti last week yẹn lẹ́yìn tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ lẹ́yìn pé أقوال العلماء في كذب الشيعة لازم نوصل أقوال العلماء في الشيعة عموما نلعب كل عموما نوصل نتعوى الشيعة bẹ́lẹ̀ ìfọ̀fẹ́ mú narration ti leader mẹ́ta أوان الشيعة. pé àwọn ṣíà àkọ́kọ́ ni wọ́n. níta bẹ́ẹ̀ padà tún pélé ìfúwájú pé àwọn nǹkan míì ká padà mọ̀ mú wá tába tí ń mú wá bẹ́ẹ̀ mọ̀ nípa àti bí ti pè wọ́n ní òfò ọ̀sọ̀kùnrin lọ́wọ́ lọ́wọ́ tábà ń gbọ́ sí ìfúnkan nípa wọn. ابن تيمية رحمه الله تعالى إليه تفسير تعصب ابن تيمية رحمه الله وأما الرافضة وأن الرافضة تيرين وشيعة وأن فالجهل والهوى والكذب فيهم غالب وأن المكان bákan náà ìfẹ́ inú àti irọ́ ó gbajúmọ̀ pẹ̀lú wọn. gọ́ọ̀lì bùnà ọ̀nà ẹ̀kọ́ ó ní kódà àwọn tí wọ́n pera wọn ní àáfàá nínú wọn àti àwọn èrò èrò jẹ̀mọ́ ṣí àná ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgbàna ìdíkọ̀ òkú ni wọn. màláhàdà ẹni tí òun lè rí gbàgbọ́ ní ọmọ ọ̀gá wọn ọ̀nà lẹ́yìn ìfẹ́lẹ́ ọmọ gọ́ọ̀gùn ìpìlẹ̀ ẹ̀yìn wà láti ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn kò kan ṣáà ní tẹ̀blígì náà wọn lẹ ọ̀rọ̀ rẹ nǹkan tẹbílẹ lóòótọ́ lọ́wọ́ pé àdéhùn kan dọ̀ọ́ inú wọn náà bá ẹ̀mí mọ́ ní ọ̀rọ̀ alẹ́ mi sọ̀rọ̀ ẹ̀sùn ló lẹ̀ lẹ́yìn tàlà ń dọ̀rọ̀ bọ̀ ṣẹlẹ̀ ẹ̀mí wọn ní bùkátà kàkà wọn ní bísíǹsì pẹ̀lú máa wà láti jìnnì bákan náà ní bísíǹsì pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ó ní tí wọ́n ń tẹ̀lé kò ju mo gbọ́ wọ́n ní wọ́n pé mo rò ní tí wọ́n rò ní tí wọ́n ń sin nẹ́ẹ̀sì náà nìyẹn ọmọ táwọn là ń fún wọ́n là pàdé dá omi rọ́bì ìrìnàjò lọ́wọ́ sọ́nù sọ́ọ̀tún náà ọlọ́ni táwọn tí wọ́n ń tẹ̀lé òun náà ní èrò wọn àti tẹ̀lé wọn fáwọn pàṣẹ pé tẹ bá wò àwọn sábàbù pọ̀ bẹ́ẹ̀ tẹ bá wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ ra àwọn ọ̀dọ́ bí nígbà tí èèyàn bá ní tíkẹ́ẹ̀tì ló fẹ̀rẹ̀ sẹ́ máa dààmú rẹ ara rẹ tẹ́lẹ̀ àpò fẹ̀rẹ̀ sẹ́ máa fọ sí ìtàyé rẹ tó bá tura fẹ́ kan fún two weeks sílẹ̀ tó mú mi tó mọ ẹ̀jọ́ ìlọ́ni pé ẹ̀mí ọ̀dọ́ ò ní kùmọ̀ yẹn lọ́dọ̀ tí wọ́n wá ní kódà wà náà fífi wọn pé ṣé mọ́tíhàn tó parí sí mẹ́rin bó bí bá ṣe ṣe tó bẹ́ẹ̀ ni ó sì dá ládàá tó kìí ṣe pé tó bá ṣe mútí àtọ̀dọ̀ obìnrin mẹ́rin mo ti parí náà nù ó mọ̀ ṣe mútí àlọ́ tó fi kú náà ni. wà lẹ́yìn àbọ̀dé ńlá lọ́gbẹ́wé wọn ní bùkátà kí sẹ́yìn na ṣẹ̀sùn gan ní tó wà lọ́dọ̀ wọn náà ní ẹnu. bákan náà afọ àbọ̀ hàtì ó ní na Harmala qal tẹ̀mí ti Shafi'i ya ní kò sẹ́ni tó tún máa ń jẹ́ ìrọ́ tó tó àwọn ọ̀rọ̀ fẹ́ràn èyí tí ò rí èyí tí ò mà èyí tí ò rí èyí tí ò mà yóò sọ̀kọ̀ mà ọlọ́run ní wàhálà káàkiri mà lẹ́yìn ìsàlẹ̀ àti ìyẹn Ibn Kathir rahimahullah ta'ala ó mọ̀rọ̀ wá an bá lè sálà fẹ́tù máa yẹn jẹ́ látàkùn sami'tu wa lam tasma wa ra'aytu wa lam tara wa 'alimtu wa lam ta'lam má sọ pé onísùmọ̀tò lọ́wọ́ bá sọ ni ẹ pé n tó o mà ń tó rí mọ̀sọ̀kò rí bákan náà ń tó ṣe mọ̀sọ̀kò ṣe ilé wa lọ́dọ̀ àwọn ṣe à. afa sharif bin abdullah qadi al-kufa ó ní ahmilu al-ilma an kulli man laki ó gbogbo ẹni tí ń bá pàdé láyé ẹni mo lè gbàmà lọ́dọ̀ rẹ̀ ilà wọn fi bọ̀ ṣùgbọ́n mi lè gbàmà lọ́dọ̀ ṣe à. fa innahum yad'una al-hadith wọ́yẹ tẹ̀síbú náà wò fún ìlà ẹgbẹ́ mi lè dání. o ní ahamilu lè ẹ̀yìnmá àǹkúlì mẹ́rin làtí ìfẹ́ gbogbo ẹtì bá pàdé tó bá jẹ́ ní ọlọ́run o lè kọ́mọ̀ lọ́dọ̀ ẹ̀. ìlà ọ̀fi lọ gbẹ́mi ò lè kọ́mọ̀ lọ́dọ̀ ṣe à fa iná hu ìyàdọ̀ òun àdìbá wọ́yẹ tẹ̀síbú náà wò ṣé àwọn máa máa rọ àdìbò wọ́n dẹ̀ sọ́dẹ̀ sí ọlọ́run sábà sì mọ̀ nípa wọn àwọn nǹkan ní ìta máa ṣàlàyé ìjọba lójú. àtẹ̀kéyàtò wà àmìyàtò àìdàtì mọ́sálà ẹlẹ́kìtì nínú àtẹ̀kéyà wà àmìyàtò àìdàṣẹ́yà nígbà pé ní tẹ̀kéyà àti pàtàkì rẹ̀ lọ́dọ̀ àwọn ṣẹ́yà. nígbà pé ní àtẹ̀kéyà tábà ṣe tábà ṣe àdájọ ọ̀rọ̀ gbogbo àwọn onímọ̀ ní alùsùn náà àti àwọn onímọ̀ lọ́dọ̀ àwọn ṣẹ́ nígbà pé ní tẹ̀kíyà náà ni ọwọ́ ló àwòfẹ́ ìlú mẹ́ẹ̀lá tàkẹ́ kó o sọ tàbí kó o ṣe tó jẹ́ pé kò sí ní àná rẹ̀. ó jẹ́ pé ọ̀pọ̀ ẹni tó dà láàmìíràn lọ́pọ̀ ẹni tó sọ wọ́n lè tẹ́sà àdọ́rọ́ ànáfẹ́ torí pé tó bá rò pé aburú kan lè kàn tó o bá tẹ̀ ẹ̀kan sọ tó o jẹ́ láti lè bá àti mú aburú láti lè bá fi tẹ̀lé ní aburú fún fún ààrẹ ọ̀mọ́ni tàbí dúkìá rẹ̀ nítorí pé ní ẹni lọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pé ní kàféyà ni ó kàn sí pé nísìnyí tí wọ́n bá mọ̀ pé masala ìyẹn mọ̀ pé ẹni tó ń bọ̀ yìí ẹni tó ń bọ̀ yìí ẹni yìí ó ti mọ̀ pé ṣáà ni ó ti mọ̀ pé ṣáà ni tàbó tí fẹ́ máa kẹ́sìn pé ṣé àní máa wẹ á kí mo lè sùn wọn máa ní Abubakar rọbì ọlọ afọlù sọhà rẹ sí Abubakar ẹtú ìdòrè ìdùnnú àsábà àwa kiri pé pé o mọ̀ pé tẹ̀yìn ẹ bá fi ká ọ yóò rẹ̀ tó rẹ̀ fáwọn yìí eléyìí wọn ní gbàgbọ́ rẹ̀ kó o sọ tàbí kó o ṣe tó ń gbàgbọ́ nítorí pé o fẹ́ protect ọ̀nà ara rẹ̀ ṣé àmì ìṣẹ̀bẹ̀. kí ló fa tẹ̀kíyà pé wọ́n mọ̀ pé nǹkan yẹn káwọn ń gbé káàkiri láti dà yìí kò sí gbé lọ sáwùjọ mùsùlùmí. ní kútùbà ní jùmọ̀ àdìjọ friday a lò lé ní thirty minutes two times ẹ̀ka lò àwọn èèyàn fẹ́ ẹlòmí ò mẹ́ra lórí ìdókòó tó ó wò pé é eh! nínú Islam náà but ó lè máa lọ lọ́jà òde òwe rí wọn tó lè rí wọn kò ló sọ àwọn jẹ sọ pé tẹkíríà gbogbo nǹkan ni tẹkíríà wọn náà wọn ni ilẹ̀ alimẹ́sì alàlùfàfà yìí ní táwọn ọ̀gá tẹkíríà ń lẹ̀ ni pé ó dàbá nàbí bá dúró báyìí mẹ́sù alàlùfàfà yìí àwọn ò ṣe láéláé alimẹ́sù alàlùfàfà yìí kò sí lọ́dọ̀ ṣe à nítorí alimẹ́sù alàlùfàfà yìí a ń pa ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ so tí ànábì gan bá ń wàá fi à tíráṣà èyí ọlọ́run bá mi ń fi ń pẹ́sẹ̀ ní àwọn ọ̀lẹ́sẹ̀ tàbí àfààní àbí ìgbàlẹ̀ lẹ́yìn ìyẹn wọn ò ní gbà eléyìí ó fi hàn pé tẹ bá rí wọn wọn bí níkọ láti bá dìrò alùpùpù lẹ́yìn mi ìkan náà àwọn àfa àwọn nínú àwọn ọ̀rọ̀ tó nǹkan tó wà tó wà ní tẹ́sí nípa àwọn ṣẹ́yà kò sínú àwọn tọ́rọ̀kù islamiyà tí wọ́n ní àkọọ́lẹ̀ tuntun ṣe à. wọ́n ní àkọọ́lẹ̀ tuntun ṣe à. ṣé àló ní àkọọ́lẹ̀ jùlọ nínú àwọn tọ́rọ̀kù bọ́ọ̀là tí wọ́n kọ àkọọ́lẹ̀ nípa ìgbàgbọ́ wọn àti nínú ẹ̀sìn wọn. ọjọ́ pé táwọn afáàlù sínú bá bẹ́ẹ̀ ṣọ́rọ́ jù lé wọn lórí nínú tí làwọn náà lọ sí. alùpùpù lẹ́yìn nínú òṣèlú ká àkàṣe yìí onífọ́lá àbújá afa ọ̀pọ̀lọpọ̀ ìwàyà àtúnwá ẹ̀nà àbújá afa náà lè tún wá pé àtẹ̀kíyà tún lè dì mí nígbà pé àtẹ̀kíyà yìí ó ní nínú ẹ̀sìn mi ni wàdíìnì àbá ẹ̀sìn bàbá là mí yẹn wàlá ìmọ̀nà ìmọ̀nà àtẹ̀kíyà kàrà ẹni tí kì bá ti tẹ̀kíyà kì í ṣe mùsùlùmí kò nígbà máa ń طبعا ولا تستوي لحسنة ولا سيئة ادفع بالتي أحسن طبعا ولا تستوي لحسنة ولا سيئة طبعا دا دا أتعيدا بدي دودا دا أو مفسرون مفسر الشيعة من على حسنة في هذه الآية دا دا من آية ونان في ونان أتقيه والإذاعة هي الترجمة kó wá san tó jẹ gan fáyé fún wọn jọ ọmọ tó bó ṣe rí ni ìyẹn tẹyà ọlọ́run ilé ìjọ ilé ìjọ ara wọn ìfà àbẹlẹ ìyá afán ẹ ìfà àbẹtẹlẹ ìyá tó bára bú tó lè ṣe ọ ti tẹkí ìyá ìmúwò ẹ. tó pé inú àwọn ojú ìṣàbáyé láàrin àtàwọn ìyàwó ti pé àgbàwó yóò fún ẹ̀ wàṣíhá yòhàrìkúnà kù àwọn Yahudi máa ń tú wọn máa ń tú tàwárẹ́tà sí ìfẹ́ nu bẹ́ẹ̀ náà làwọn ṣíà wọn máa ń tú alukóránù kẹ́lí wọn kù sí ìfẹ́ nu wa ní tí òní ní mọ̀lára kẹta òní ní kẹta tó wọ ọ̀tẹ́ńtì kan lè rí fáà fún ìkọ̀ hàn àti nínú sọ́nà sọ̀rọ̀ àyọ̀sọ́lá eléyìí ó wà màálù mọ́ lọ́wọ́ dáadáa. wà tí mo wò ní YouTube àfa ṣe àtàn àtàfọ onísùnmọ àtàn wọn jọ ń ṣe wọn jọ ń ṣe mọ̀nà kọ́ṣà àfa ṣe àyè àfọ onísùnmọ yẹn òun wá ń rí ifá àti ibi tí àfa ṣe àyè ti mọ bí kìnìún ẹ̀rọ ẹ̀fọ́ mi wá ń rí ifá àti àfa ṣe àyè níbi tí ó ti ń sọ̀rọ̀ nípa Aisha radiyallahu anha tó ti ń lànà Aisha radiyallahu anha tó ti ń ṣèpèlè tó ti ń pèlè ọmọ náà. tó àfáàyàn wa rí fáwọn nítorí pé kìnìún yẹn dé orí tẹlifíṣàn ni gbogbo ayé ló ń wò wọn ẹ mọ táwọn aṣọ àṣọ àbáṣe ń pẹ ìmọ̀ ìmọ̀ ìmọ̀hadí ẹ̀mí amòfin ara olùlàkìfà ìgbọ́n màdí àwọn oníkàwọn máa káwọn máa làánà ìyá wọn ń ṣá pé àwọn dẹ̀ wọ́n gbogbo àwọn wàhánà àǹfà lẹ́kọ́lé àlẹ́kọ̀ọ́ àṣẹ̀yíyá ẹ̀ ń lọ ayé lánàá àìṣà ẹ̀ ń lọ àwọn ògbà pé kẹ́nìyàn kan máa làánú àyíṣà kò sọ pé rọ̀bí àlàáni àwọ̀ àwọn òfara náà gbogbo àwọn àyímọ̀ àwọn oníkódà gbogbo àwọn tẹ bá rí pé ńlá àánú àyíṣà yẹn wọn kì í ṣiṣẹ́ àtúntò àfún ní súnmọ́ ẹ̀ ọlọ́run àjọyọ̀ tẹ́ ẹ máa tó wá ṣe ó ní balẹ́bọ̀ nìyẹn ó rẹ̀ mí kọ̀bí lè kọ́ lè tàn án lẹ̀ ìjẹ́ ẹkùn fáàkùn bìnnẹ́bẹ̀ẹ́ fàtàbẹ̀yẹ̀ fàtàbẹ̀yẹ̀ بلغنا أن زوجة المهدي تتمتع ó ní tọ́ àtúgbọ́n tó sọ ṣùgbọ́n a gbọ́ wípé ìyàwó mọ́mù ní pàtàmátà òun náà máa ṣe mọ́tì àwọn ọkùnrin náà máa ń gba ọkùnrin náà máa ń lò á bó fi jà nínú láàbàlẹ̀ láàbàlẹ̀ láàbàlẹ̀ kẹ́lẹ́ àrà eléyìí nígbà kìíní kẹ́lẹ́ àrà òṣàdúró tó fara ya àsọ̀rọ̀ Aisha rọ́bì ọlọ́ tààlà ẹnìhà orí láti pàṣẹ ńlá ẹnu bá Aisha ẹnu ṣe kí nípa wọn á ní ìyàwó mọ́mù tí yín yín ṣètò pẹ̀lú gbogbo ayé wọn ní arára irú bínú ó fẹ́ fọmọ ẹ̀kọ́ fún mọ́lẹ́ lẹ́nu tàkíyà yẹn nínú ẹ̀sùn àwọn because ẹlòmíín wà náà brother tẹ́lí àwọn nǹkan míín wà èmi èsì lọ facebook gẹ̀gẹ̀ dákùdákù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kọ ẹ̀rọ ẹ̀mọ̀ ẹ̀ka nǹkan bí lórí fóònù yìí nígbà gidi ni wọ́n bá sọ̀rọ̀ ẹbí wọn á ti tàlé lórí ọ̀hún ẹ̀dẹ̀ ṣe mà kàn gbogbo wàhálà àwọn wà ẹ̀sán jẹ́ sáláfín tó tọ́ ah! wà lẹ́ one time one time torí bí lóde mọ̀nẹ́sìkì òun náà ó ṣe kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yín gbèrè ní ọpọlọ rò pé ọlọ́pọlọ púpọ̀ ó sọ̀rọ̀ gbèrè ó sì ń bẹ àyàdún ètò fàṣàlì pọ̀ èyí tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe sí ní fàṣàlì yìí tù wọ́n láì kò lè tún ìdí náà sọ̀rọ̀ pọ̀ mọ̀ sẹ́kọ̀ọ́ níbi yóò bá gbà ń gbé níbi náà sọ̀rọ̀ fún òmìnira pé ẹ̀mọ̀ náà níbi náà sọ̀rọ̀ fún ìfẹ̀sùn yóò máa pọ̀ lórí. eléyìí nínú àkúndà wọn náà alimọ́sálà fàáyà mọ́sálà ẹlẹ́kẹ̀ẹ́ yóò ní pé alìmáàmù ẹ̀rọ àsọ pé ìmáàmù lọ́dọ̀ wọn wọ́n sọ pé nọ́ọ̀sùn pé nọ́ọ̀sùn ni ó sọ ní òye lọ́dọ̀ àwọn ìnáṣùn ìnáṣùn nam àwọn nùsùsù wa wà tó bẹ pé nùsùsù yẹn àtẹ̀yìn ẹgbẹ́ nam nùsùsù wa tó bẹ pé wọ́n dà wí pé Ali radiyallahu ta'ala anhu pẹ̀lú nọ́ọ̀sù al-Qur'an al-Karim òní Ali ló fi jẹ́ ló fi jẹ́ ló fi jẹ́ ìmáàmù nínú kan nínú àwọn nọ́ọ̀sù yẹn gẹ́gẹ́ bí etí ìdìtẹ̀ ní ọ̀sán ọlọ́run káàdà mú wa. tó fi dọ́wọ́ padà kíkọ́ nínú àwọn àfa àwọn tó fi dọ́wọ́ padà sílẹ̀ rẹ̀. òun náà ní pé ọlọ́ọ̀bọ sùpánù ọ̀rọ̀ ààrẹ tó sùpánù bọ̀ mùsùlùmí sọ̀rọ̀ àtẹ́lá ọlọ́ba ní ìnàmà àǹtà mùgbèrò nínú ọ̀rọ̀ táwọn ṣùgbọ́n ń lò rẹ̀ ọlọ́run ààrẹ ní ìnàmà àǹtà mùgbèrò àlẹ́kùnlé ọ̀mìn ààrẹ wọ́n àná ìsọ̀rọ̀ bọ̀ àrẹ ìwọ ni mọ̀gbẹ̀rẹ̀ màmá náà mọ̀gbẹ̀rẹ̀ ìwọ ni ẹni tí ó máa sí àwọn èèyàn lé ń lọ nítorí wọn bá fẹ́ wáyé kó lè kọ́ omi náà dì gbogbo ìjọ pátápátá Ọlọ́run sì ti fún ní ẹni tó yàn tí wọ́n máa ń lò wọn nínú àyà yìí ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé innama anta munzir ìwà ànábì olùkìlọ̀ jẹ́ wọ́n nà ní wàlẹ̀ kó lè kó mi hàn dojú àwùjọ dojú ìjọ kọ̀ọ̀kan tá a sì dá sáyé ìlànà fún ní ẹni tó yàn tí wọ́n máa ń wọn máa pẹ̀lú alákòóbá bẹ́ẹ̀ máa dá sọjà láwùjọ àìsí ìkọlà ọsùnmọ àyẹ mú bẹ̀rù wà àyíjú rẹ àrí. ìjọba ọba sọnà àlùkùrán ni o pé àyè sọ pé pé ànájú sọ pé àyẹ mú bẹ̀rù èmi ni wọn náà kọ lọ́wọ́ wa sọ pé wọn wá sáyé wà àyíjú rẹ àrí. ẹni tí ó sì máa fi ọmọ yìí mánà òun náà ni àyè òun náà ni kí o òun náà ni àyè. ìkan nínú àwọn àpá àwọn èyí tó fẹ́ ní arásùnmọ́ ọlọ́ọ̀ tààlà ètò kọ minhaju alkaroma tó tó fẹ́ ní àpò ní minhaju nadama ó ń sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tẹ̀ onílẹ̀ ní àyà tó ń pè kọ́ àn wọ́n ní kò sí àyà tó ń pè àn tó bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayú alladhina amanu tọ́lọ̀ sọ pé yá ayú alladhina amanu. ó ní ìlà àlìyàn rọ̀ṣùrà àti tó jẹ́ pé ọ̀gá àwọn olùgbàdo òdodo nígbòdú tọ́nà tó súnmọ́ àgbàǹkẹ́rẹ́ ẹ̀yìn àkọ́kọ́ táyà ẹ̀kọ́ bá lọ́kọ̀ náà ní ayò wọ́n àmì ìrù àkọ́ńsẹ̀lẹ̀ àmì ìrù àyíká ìlẹ̀dí náà àwọn wàṣẹ̀rí ìfọ̀ àkọ́ńsẹ̀ lórí jùlọ wàṣẹ̀ ìgbèdò àkọ́ńsẹ̀ lọ́gá gbogbo wọn ó ní wọ́n àkọ́dẹ̀ àtàdá ó ní torí ẹ̀rí wàlàkọ̀dì àtàbà lọ́wọ́ àfúrábà mùsàlùmí àwọn àfàdé ànábì sọlá àlùsọlá nínú àlùkùránì kẹyìn ọlọ́ọ̀bọ̀ sọ̀rọ̀ wọn àfikún tàbí wọn ọlọ́ọ̀bọ̀ sọ̀rọ̀ wọn àfikún bá wọn yìí ẹ sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ náà máa ń sọ pé wọ́n láì jẹ́ ọ̀gá nígbà tó lọ́wọ́ sọ̀hánà ọ̀tọ́lá pé mílẹ̀ mìíràn rìjà lọ mìíràn rìjà فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا ọlọ́run kódà àwọn àṣàrí máa bá dàrú tẹ̀sí làwọn àkéèjì ẹ̀sìn wọn àkéèjì wa lẹ́yìn ìgbà táwọn ẹni sọ́lá àlọ́ sọ́lá àlọ́ sá bóyá wọn àti sàbẹ́ẹ̀ náà bá sùn bá ṣe lè ṣe wọ́n bí nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú àṣàrà bẹ́ẹ̀ náà bá wọ́n bí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sáà gbogbo man awwalu man aslama taari ni àkọ́kọ́ tọkọ bẹ islam sẹmọsẹ bẹ nkàlù sọ ó ní ìdá tadhakarta shajwan min akhin fi qatin fadhkur akhaka ababakar ó ní tọ́ ma sọ pé tọkọ bẹ islam àtò bá ń wá ẹni tó jẹ́ pé ẹni tó bá fẹ́ ni rí lọ téèyàn fẹ́ dárò rẹ̀ ọ̀nà wọn ti sọ ọgbà tó ti kọkọ ọlọ́run wa máa bá dẹnu tẹ̀síìlà tuntun wọn bẹ lómi ẹni pé ó ní àṣà hamidan àṣà hamidan lè amúri láì mọ̀tẹ́lẹ̀ à wà amúri sunni wà amúri sọ̀hídì ìmáàbí wà máa ń takọ̀lá tó lómi kí wọ́n lójú fẹ́ ha àṣà hamidan ó ní àwọn bá ti lu ayé dáadáa láti tẹ̀lé òfin ọlọ́run ọba. àti láti fi tẹ̀lé ọ̀rọ̀ àrẹ sọ́lá sọ́lá mi bákan náà ọba tí ò yẹ sẹ́kó lé náà lọ. Oge tí yóò bá yé inú Al-Qur'an Karim ọlọ́run subhanahu wa ta'ala sọ pé lil na al-muhajirin. wa amwalihim. Nígbà tó lọ́ọ́ bá ń ròyìn yansuru wọ́n ń lo ọlọ́run lọ́wọ́ wọ́n ń yàn án lọ́wọ́ wọ́n ràn án sọ́wọ́ àtúwọ́n lọ́wọ́ ọlọ́wọ́ ni wà sàbìkún náà àwàlúùn nílẹ̀ mùhàjìrínà wà lásọ muhammadun rasulullah wàlẹ́bí nàmáwò ṣùgbọ́n wà lẹ́kọ̀ọ́ fà rúhà máwò bàyìnà ó sọ̀rọ̀ ó sì gbogbo bí tọ́lọ̀ sọ̀rọ̀ wọn náà kúrán ọlọ́run fún wọn. àwọn olùrànlọ́wọ́ ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين يوله أولئك مع القرآن الكريم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة ọlọ́run gbogbo àwọn mòmìnì pátá ọlọ́run ti jọnu sí wọn ní kété ìgbà tí wọ́n ti ń ṣe báyà fún ọ báyà tó rẹ̀ dùn án tí wọ́n ti ń ṣe lábẹ́ ìwé lọ́lọ́sọ nìkan jáde fún abdullah rọ́bì aláwọ̀tà ànìbó wọ́n làwọn sàábé tí wọ́n wà ń bẹ̀ wọ́n jẹ́ one thousand four hundred. one thousand four hundred àwọn sàábé ọlọ́run tó gbé wọn kò sí fún wọn fàálì ni wọ́n fẹ́ olóògbé ọlọ́run fẹ́ mọ̀ pé nínú ẹ̀mí wọn ìmọ̀ nìyí wà ń bẹ̀ ọlọ́run kọ̀ fáwọn wọn ó sì gbogbo àwọn ènìyàn pátá nínú àlùfáà mi kẹrin nínú Al-Qur'an pé ilé ẹ̀sìn mọ̀ pé nínú tèmi àlọ́ pé ìrọ̀ wà gọ́ọ̀lù wọn ààrẹ wọ́n fẹ́ràn ọ̀rọ̀ ọ̀gá nítorí pé abáyé nínú Al-Qur'an ambos bọ́sù tó clear nínú àdìsá nígbà wọ́n ní ọmọ ọ̀dọ́ rẹ̀ wá wá bá ní ó ní wà láàyè hátìbù àbí yẹ́dùkọlù hátìbù náà ó lóun fọwọ́ ọba búra hátìbù ọmọ náà ló jẹ ìròyìn àgbẹ̀ náà anábìnrin kàjá láíláí ọ̀rọ̀ nípa ìnáwó mímọ̀ ìṣe ìdàbà dọ̀rọ̀ ìnáwó mímọ̀ ìṣe ìdàbà dọ̀rọ̀ bájúwò yìí hátìbù wà bẹ́ẹ̀ náà àwọn tó jẹ bájúwò yìí gbogbo àwọn tó jagun bájúwò yìí lọ́wọ́ ọba sọ́nà ọ̀kọ́lá ti lọ́wọ́ pé wà àbúbákẹ́ nínú ìgbàgbọ́ yìí wà ọmọ والبدريين وكيف عثمان عثمان لنوب بدري مثل رقيع فيه وهو من البدريين torí pé ànábì sallallahu alaihi wasallam èyí tá à ń rí fún àwọn tí wọ́n bá dé nǹkan ọ̀gbìn ẹgbẹ́ ìdájọ́ nínú nínú gẹ̀ẹ́nì mà tàbábẹ́pẹ́ nǹkan tàbábẹ́pẹ́ nǹkan ọ̀gbìn pé lè rọ́ọ̀dì lè sáhánú ẹni tí ó bá rinṣẹ́ lọ wọ́n fún ní nǹkan ẹ̀kan dáàbà yóò gba nǹkan méjì dáàbà fúnra ẹ̀ yóò ṣe kíni o yóò gba nǹkan méjì anabi sallallahu alaihi wa sallam anabi wa pé gbogbo kìnìún ẹ̀ ọ̀gbìn lọ́ọ̀sán ló ń jẹ́ pé ẹni tí ò bá ka Uthman kára wọn Badari yóò ẹlẹ́ṣẹ̀ rẹ̀. bí ò bá ka Uthman kára wọn Badari yóò kí ló lórí ànábì sọlọ lọrọ àlẹ ọsálà ànábì ìka sára àti dàdúbàjẹ. ó yẹ kò sí kẹkẹ nínú àwọn tàbí àníkọlọ àtúntàntọlọ ọba wọ yìí náà lọkàn kẹrin àtúntọlọ ń ta àkókò ẹ ó ní wàhálà dákàrọ àlíjà ilẹ àgbẹkọlẹ àtúntọ ẹ nàdẹlí ó ní ànábì Ọlọ́run sọ̀rọ̀ àlí àti tó jẹ pé Ọlọ́run sọ ní dáadáa ìyàdúlọ àná àfùdọ àjẹpẹ àlè ló lóore jù. سند اخوا ما يعرف انما انت منذر ولكل قوم هاد كن رجل رجل ما القران مفسر بعض وانك لا تهدي الى صراط وانك لا تهدي الى صراط هو نبي لانتم جايز من الله 哇，那你连东方系统有，那什么概念？نعم إليك يا من حديث من خطبة هذا إن خير الحديث كتاب الله وخير الأجل أجل محمد صلى الله عليه وسلم وإن تطيعوه فهتد بقول أفضل إن طلعوا بعضهم lóyìn anábì sọ́lá àlùfáà ẹ̀sìn gbé sára àyè ọ̀bì ọ̀lọ́sà. tó wàlẹ́hàáyì inú tèmi àwọn ọmọ ọlọ́ọ̀ta là inú àwọn òdòdó tìmí tó ti fún mi tó yẹ kí wọ́n dà pé ẹni tá à ń pè ní àlàájì tó yẹ pé òní àbì ní tòótọ́ adẹ́gbẹ́ ọ̀rọ̀ yìí sí ìkẹgùn ìrọ̀wà ń bẹ̀. nítorí pé Abubakar rọ́bì ọlọ́ọ̀ta là ánìhó lam muslim alàyẹ̀dẹ̀ àlè ọ̀bì ọ̀là kèé fẹ́ àlè ló sàlàyé Islam fún Abubakar tó bá wí wàlí kó lè kọ́ omi nàádìn ẹni tí ò bá jẹ́ gan làbúrò àti tó bá ti bẹ̀rẹ̀ torí pé nígbà táwọn bá fi gba ìsìlámù kan àràkọọ́lẹ̀ rí pé àwọn èèyàn kan gba ìsìlámù látara àlè ṣùgbọ́n àràkọọ́lẹ̀ àìmọye àwọn èèyàn rẹpẹtẹ tó gba ìsìlámù lẹ́yìn pípé táwọn bá fi gba ìsìlámù kan láti ṣe é máa yà ní ẹ lójú pé ọ̀pọ̀lọpọ̀ àyà àti bẹ́ẹ̀ eléyìí ó pọ̀ rẹpẹtẹ nínú àwọn tó kù wọn nínú ní sàlọ ọ̀daràn next time ìgbà ẹni á fẹ́ àkókò máa tẹ̀sán àwọn ìlú ẹ̀sẹ̀ ọmọ àyè wọlé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a ti sọ pé a ti sọ pé ká tọ́ ká ní sẹ́ẹ̀dì ká mọ méèkì ẹ̀ sáà ní inshallah tábàtí méèkì ẹ̀ sáà. أما أني وانا اللي السلام عليكم very much.